sí gbogbo àwọn ọmọ Yorùbá ní wákàtí ìrọ̀lẹ́ yìí níbikíbi tá a bá wà mo kí wá káàkiri gbogbo ilẹ̀ káàró òjíire mo kí gbogbo àwa tá a wà ní òkè òkun mo kí ọba mo kí ìjòyè mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí gbogbo ẹ̀yin alágbára tó ń bẹ nílé ayé èmi bá a ṣètò dùà náà ni mo tún wá ṣe ètò míì nírọ̀lẹ́ yìí nítorí wọ́n ní tá a bá dákẹ́ tara ẹni a bá ní dákẹ́ ó ní ìdí pàtàkì tí mo ṣe tún wá ṣe ètò yìí lẹ́yìn tí mo ṣe lánàá torí tá a bá rí a gbọ́dọ̀ wí àsìkò tá a máa ń dákẹ́ tá a kì í sọ̀rọ̀ ó ti kọjá nísìnyí sọ̀rọ̀ sókè òun la wà nú ẹ̀ báyìí torí wọ́n ní olójú ò lè lajú ẹ̀ lẹ̀ kí tàlùbọ́ kó wọ̀ ẹ́ẹ́ tá a bá sọ̀rọ̀ tí àwọn kan bá ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tá a bá gbé ìgbésẹ̀ lé lórí àwọn èèyàn onímọ̀ ìdí tá a ṣe gbé àwọn ìgbésẹ̀ yẹn ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ̀rọ̀ síta fún gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ àwọn lọ́balọ́ba àwọn ẹ̀ẹ́ èèyàn jàǹkànjàǹkàn nílẹ̀ yorùbá àwọn yorùbá leaders a gbọ́dọ̀ sọ̀rọ̀ síta eléyìí tí mo wá ṣe yìí ìkìlọ̀ ni fún àwọn olóṣèlú ilẹ̀ yorùbá fún àwọn ìgbésẹ̀ kan tí wọ́n ń gbé tọ́lọ́run ti jẹ́ ká mọ̀ tọ́lọ́run ti jẹ́ ká gbọ́ kán tó gbé kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá kẹ́ ẹ súnmọ́ bí kẹ́ ẹ gbọ́ mi so that ẹ lè ní òye àwọn nǹkan tí wọ́n ń plan láti ṣe nílẹ̀ yorùbá àsìkò ìgbà tá a lè dákẹ́ ó ti kọjá a gbọ́dọ̀ máa sọ nítorí pé kò sẹ́ni tó lè ṣẹlẹ̀ ní kílẹ̀ ọ̀la tó mọ́ ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ ti mọ̀ mí gẹ́gẹ́ bí ọmọ yorùbá tòótọ́ orí program tí mo wá ti wá ṣe ètò yìí ara àwọn platform tí mo máa ń lò èyí tí mo lò lánàá òun náà ni mo tún fẹ́ lò lénìí tí mo pè ní òtítọ́ ọ̀rọ̀ lẹ́nu bá a ṣètò kí n tó wá tẹ̀síwájú lórí ètò náà ẹ jẹ́ kí n kọ orin àkọwọlé mi gẹ́gẹ́ bí ìṣe mi ẹ máa bá mi ká lọ ẹ ṣeun. máa ń dùn mí lára púpọ̀ láti máa gbọ́ láti máa kọ nítorí ó ní ìtumọ̀ tó pọ̀ nínú ẹ̀ ẹ̀ lágbá lọ́wọ́ ọlọ́run ìran yorùbá ọlọ́run àtúbọ̀ ṣe wá ní òkú adúláwọ̀ káàkiri gbogbo àgbáyé lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ yorùbá o mo wá ṣèbà elédùnmarè ọba dẹ́dà ọba ṣẹ̀dá ọlọ́wọ́ gbọgbọrọ tí ń gbọmọ ẹ̀ lọ́wọ́ ọ̀fìn ayé ọba kọ̀mátìkà lẹ́yìn adógbòǹgbọ̀n lẹ́yìn àṣòótọ́ wọ́n ní kò sí ọba bírù tiẹ̀ kò sí ọlọ́run bírù tirẹ̀ aláṣẹ láyé aláṣẹ lọ́run gbogbo ìdílé jésè alágbádá inú aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọba jìgìnìjìgìnì ọlá ọba jìgìnìjìgìnì ọ̀rọ̀ ọba tó lọ kọ́ni kí n sọ ọba títẹ̀ rẹ̀ kò lópin kábíyèsí rẹ ọba àwọn ọba olúwa àwọn olúwa mo ṣèbà rẹ o ọba tó pọ̀ ní ipá àti agbára wá gba ìjúbà mi léni o ọba tó ń gbé nínú mímọ́ ọba tó ń ṣe mímọ́ ọba tó ń wo mímọ́ ọba tó ń gbọ́ mímọ́ mo ṣe bàárẹ̀ jehova mo ṣe bàárẹ̀ ní wákàtí yìí o bẹ́ẹ̀ náà ni mo tún ṣèbà gbogbo àwọn tó gbélé ayé lé lọ́wọ́ mo ṣèbà ìyá mẹ́ta bẹ́ẹ̀ náà ni mo ṣèbà láàdú ògiri òkò mo ṣèbà ògúnláka ayé ọ̀sìn ìmọ̀lẹ̀ mo ṣèbà ọ̀kan lérúgbarú mọ̀lẹ̀ tó ń bẹ lódùfẹ̀ mo ṣèbà gbogbo ajunilọ mo ṣèbà gbogbo babaláwo mo ṣèbà gbogbo aláàfáà mo ṣèbà gbogbo pásítọ̀ mo ṣèbà gbogbo wòlíì mo wá ṣèbà ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín atórí ọdún tí òsùn ṣe mímọ̀ tí mo rí ẹ̀dá mo ṣèbà ẹ o mo ṣèbà bàbá wa Oòduà àtẹ̀wọ̀rọ̀ nífẹ̀ẹ́ bàbá tó bánájà tó ṣẹ́gun náà tó gbóòrùn jà tó ṣẹ́gun òrùn tó dágbada lójú omi ọlọ́fin àjàkáyé mo ṣèbà bàbá wa Oòduà orúkọ ẹ̀ là ń pè láfi ń ṣe ohun gbogbo bàbá túbọ̀ tì wá lẹ́yìn o jẹ́ kí bàbá ó ṣe níwájú ẹ o mo ṣèbà gbogbo ẹ̀yin alágbára tó ń bẹ nílé ayé mo wá ṣèbà ọ̀gá mi kan ṣoṣo àjànàkú ọ̀gá mi kan ṣoṣo olórí wa mẹ́ńtọ̀ wa the generalissimo of Yorùbá land gbogbo àmọ̀ sí ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams mo ṣèbá yín o ẹ jẹ́ kí bá ò ṣe o. gẹ́gẹ́ mo gbogbo wa ṣe mọ̀ pé mo ṣe ètò kan lánàá eléyìí tí mo tún wá ṣe lẹ́yìn náà ó máa fara pẹ́ yẹn náà díẹ̀ nítorí pé gẹ́gẹ́ mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi Yorùbá ní tá a bá dákẹ́ tara wa bá wa dákẹ́ ibi tí ọ̀rọ̀ Yorùbá dẹ̀ dé ń sìn a gbọ́dọ̀ dákẹ́ mọ́ a gbọ́dọ̀ máa sọ ọ́. bàbá ṣe ń gbọ́ bàbá ṣe ń rí ni torí Yorùbá bọ̀ wọ́n ní bẹ́yẹ bá ṣe ń lọ là ṣe ń sọ̀kù ẹ̀ ẹ̀ èyí tí mo wá ṣe gẹ́mọye sọ ìkìlọ̀ ni o ìkìlọ̀ ni fún gbogbo àwọn olóṣèlú ilẹ̀ káàrò jíire pàápàá jùlọ ẹni tó jẹ́ tí gbogbo àwa ọmọ Yorùbá mọ̀ torí gbogbo ìgbésẹ̀ tó ń gbé gbogbo ẹ̀ la rí gbogbo ẹ̀ là ń gbọ́ àwọn Yorùbá pọ̀ wọ́n ní etí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ Yorùbá sọ pé èèyàn ló wà nídìí oòrùn tóòrùn fi ń ké a ti ń rí àwọn ìgbésẹ̀ kan a dẹ̀ ti ń gbọ́ àwọn ìgbésẹ̀ kan wọ́n tún gbé àwọn ìgbésẹ̀ kan tí wọ́n gbé lọ sábùjá. lórí lórí Ìbà Adams amọ̀mọ̀ wá ṣe ètò yìí kó má lọ rò pé bóyá a ò gbọ́ àbí a ò mọ̀ kó lè mọ̀ wípé báwọn ṣe ń rìn bó ṣe ń gbé bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ gbogbo ẹ̀ torí ẹ̀ la ṣe wá ṣe ètò yìí àwọn ìgbésẹ̀ tó ń gbé ẹ̀ àwọn náà á lè gbogbo ìgbésẹ̀ táwọn gbé gbogbo ẹ̀ láti rí gbogbo ẹ̀ láti mọ̀ sọ̀rọ̀ mi yé ayé ìgbà tí ò sí ẹ̀ẹ́n eh, tá a lè lò tí yẹ pé kò sí fóònù tí yẹ pé bàbá wọ mọ́tò a lè débì kan láti disseminate information ayé yẹn ti kọjá lọ ayé ta wà ń sìn ayé social media ni ayé information technology la wà jẹ́ pé bó o bá ṣe ń sun níbì kan àwọn èèyàn ti mọ̀ pé o sun bẹ̀ bó o bá ṣe ń ṣe mítí ọ̀tẹ̀ níbì kan àwọn èèyàn ti mọ̀ pé mítí ọ̀tẹ̀ ló ṣe so ìdí nìyẹn láti lè jẹ́ kí ẹ̀yin ọba wa ẹ̀yin aṣíwájú ilẹ̀ Yorùbá kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn kan ń gbìyànjú láti cause disaffection nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ kọ́ọ̀sì wàhálà ńlẹ̀ Yorùbá nítorí personal ambition wọn nítorí ìfẹ́ ara wọn wọ́n fẹ́ kọ́ọ̀sì problem nílẹ̀ Yorùbá àwọn ìgbésẹ̀ tó ń gbé nìyí o màá máa analyse ẹ̀ fún ilé ẹyọ kọ̀ọ̀kan o ó lè má ti yí ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni ó dẹ̀ ti lè yí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tá a bá bẹ̀ sí analyse ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọba wa ẹ̀yin alágbára ilẹ̀ yorùbá ẹ̀yin aṣíwájú ilẹ̀ yorùbá ẹ lè gbọ́ ẹ lè tètè pè wọ́n ṣàkíyèsí torí kò ní dàbí ìtàtẹ̀yìnwá èyí tó ṣe ní twenty fifteen eléyìí tó fẹ́ tẹsẹ̀ bọ̀ yìí ó máa yàtọ̀ gédégédé ó máa yàtọ̀ bẹ́ẹ̀ ni torí wọ́n ṣe àwọn nǹkan ní twenty fifteen tó yẹ pé ó affect organisation wa bí ò bá ń pé orí ọ̀fẹ́ ọlọ́run àtìlẹ́yìn àwọn tó ní ilé ayé ta fi manage situation yẹn ìbá scatter ẹgbẹ́ wa ìyẹn ẹgbẹ́ OPC ṣùgbọ́n ẹgbẹ́ OPC ò ṣe scatter nítorí pé ẹgbẹ́ tọ́lọ́run lọ́wọ́ sí ni ẹgbẹ́ tó jẹ́ pé ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ ni so kò sẹ́nìkan tó lè scatter ẹ̀ ẹgbẹ́ tí àwọn orúmọlẹ̀ ilẹ̀ Yorùbá wà lẹ́yìn ẹni ẹgbẹ́ tí Elédùmarè wà lẹ́yìn ẹni so kò sẹ́ni tó lè scatter ẹgbẹ́ OPC bẹ́ẹ̀ náà ni kò sẹ́ni tó lè ṣe anything fún ààrẹ ṣùgbọ́n tá a bá gbọ́ tá a bá dákẹ́ tara wa bá wa dákẹ́ ìdí nìyẹn tá a ṣe wá ń ṣe àwọn ètò kí a lè ṣí ẹ̀yin ọmọ Yorùbá létí nílé lóko lájò àtẹ̀yìn ọba wa kẹ́ ẹ lè máa gbọ́ kẹ́ ẹ lè mọ ìgbésẹ̀ tẹ́ ẹ fẹ́ gbé kí wọ́n má bàa sọ ilẹ̀ Yorùbá dilẹ̀ ogun dilẹ̀ ọ̀tẹ̀ ìdí nìyẹn tá a ṣe ń ṣe àwọn ètò yìí lọ́lọ́kan òjọ̀kan láti lè máa fi ṣí ọmọ Yorùbá létí èmi kì í ṣe ẹnìkan tó fẹ́ràn ariwo púpọ̀ mi ìdẹ̀ kì í ṣe ẹnìkan tó fẹ́ràn láti máa gbé ṣùgbọ́n mi ṣùgbọ́n àwọn tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀ mí pé tí n bá sọ̀rọ̀ ní tí mò ń sọ yẹn mo mọ̀ ọ́ mọ́ rí ni bẹ́ẹ̀ ni àwọn tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé mi ń déédéé sọ̀rọ̀ ṣùgbọ́n tí tó bá ti mú mi sọ̀rọ̀ mo rí nǹkan yẹn dájú ni mo mọ̀ ọ́ dájú ni kì í ṣe pé bóyá èèyàn kan ló sọ mí pé báyìí ni àbí báyìí kọ́ èmi fún ara mi mo wà convinced within myself láti sọ ni so ìdí nìyẹn tẹ́tún fi rí mi ní ìrọ̀lẹ́ yìí tí mo tún wá ṣe ètò yìí mi ò dẹ̀ ní pẹ́ púpọ̀ ṣùgbọ́n màá kàn sọ àwọn point àwọn point lórí àwọn nǹkan tí mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ẹ̀dìmú pàápàá ẹ̀yin ọba wa kẹ́ẹ̀dìmú torí tá a bá sọ fún yín tó bá dalẹ̀ Yorùbá rúmọ́ yín lórí ọ̀dọ̀ yín náà ló ṣe padà bọ̀ o ìdí nìyẹn tá a ṣe ń sọ fún yín báyìí kẹ́ ẹ lè mọ̀ sílẹ̀ tẹ́ ẹ bá ní ìgbésẹ̀ tẹ́ ẹ fẹ́ gbélé lórí kẹ́ ẹ tètè gbé olóṣèlú ilẹ̀ Yorùbá ìgbésẹ̀ tó ń gbére o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kẹ́ ẹ gbọ́ dáadáa wọ́n ti múra àti pa irọ́ mú ààrẹ irọ́ oríṣiríṣi tá à ń pè ní propagandas wọ́n ti ń ṣe látẹ̀yìnwá o tí wọn ò jẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò sinmi bẹ́ẹ̀ Yorùbá sọ pé tá a bá lé ní tá a bá bá ní ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́ ẹni tẹ́ ẹ bá wá lé tẹ́ ẹ bá ba tẹ́ ẹ bá dẹ̀yìn lẹ́yìn ẹ̀ kò sí kẹ́lẹ́dàá ẹni ẹ má jà fún o torí títí yín bá ba yín kẹ́ má sọ pé ààrẹ ló ṣe yín kẹ má sọ pé ààrẹ òun ló sàsí yín èrè iṣẹ́ ọwọ́ yín òun lè máa jẹ o ẹ ti tún bẹ̀rẹ̀ ẹ ti tún kó àwọn kan jọ ẹ ti tún fún wọn lówó àwọn tẹ́ kó jẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ti lọ bí fifteen sí twenty tẹ́ ẹ tún kó jọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ ẹ tún fún wọn lówó tẹ́ ti kọ irọ́ fún wọn kó tó wá máa pamọ́ ààrẹ ìtàrẹ̀ ò ṣe kó tó wá máa sọ pé ààrẹ ṣe just to destabilize Yorùbá land ẹ má rò pé àmọ́ o ẹ̀yin tó ń kówó fún ẹ̀yin tó ń kójọ yẹn ẹ má rò pé àti ìmọ̀ àti gbọ́ àti mọ̀ àwọn tẹ́ ẹ kójọ tí wọ́n fún yín lówó tọ́nikẹ́ wa máa pàrọ̀ mọ́ ààrẹ lórí social media ẹ̀yin bloggers tó ń kójọ gbogbo yín la mọ̀ o ẹ má rò pé àrí ni o ẹ má rò pé àgbọ̀ o your numbers are fifteen or or twenty there about tí wọ́n ti kó jọ tó ti fún yín lówó tó ti kọ irọ́ lé yín lọ́wọ́ tó ní ká ẹ máa pamọ́ ààrẹ lórí social media bẹ́ẹ̀ àwọn tó ń ran yín níṣẹ́ yìí wọ́n ń balẹ̀ ayé ara yín wọ́n ń balẹ̀ yín jẹ́ ni wọ́n ń ba yín jẹ́ ni wọ́n ń ba yín jẹ́ ni ṣe báwọn náà bímọ clayton kó àwọn ọmọ wọn jáde kan ní kó wọn máa sọ̀rọ̀ tán ní kẹ́yìn máa sọ yẹn àdéhùn òdìdé wọ́n máa lò yín títí títí wọ́n máa sọ yín ní use and dump ni bẹ́ẹ̀ ni olóṣèlú tó kówó fún yín yẹn ó máa lò yín ó máa sọ yín ní use and dump ni ṣọ́ọ̀mù yé ìdí nìyẹn tí mo ṣe wá ń sọ fún yín báyìí kẹ́ ẹ lè jẹ́ kó rí yín pé kẹ́mọ́ tẹ̀ ń ṣe tílẹ̀ Yorùbá bá lálàáfíà àlàáfíà á ẹ̀yìn náà ṣùgbọ́n tí ilẹ̀ Yorùbá wá dúró bí Yorùbá tó wá tó wá tó bá rí nílẹ̀ àkejì ó máa kan ẹ̀yìn náà torí ẹni tó máa fún lówó tó ní kó máa da ilé bàbá ẹ̀ òun náà ò lè rí ilé bàbá yẹn gbé kò lè rí wọ̀ bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ti gbogbo wa ní àlàáfíà ilẹ̀ Yorùbá ló yẹ kó jẹ wá lógún ìfọ̀kànbalẹ̀ ilẹ̀ Yorùbá ló yẹ kó jẹ gbogbo wa lógún ṣùgbọ́n ẹ̀yin kan ń ṣiṣẹ́ fọlọ́ṣèlú nítorí àpò ara yín nítorí àtijẹ àtimu yín ẹ dẹ̀ mọ̀ pé ìtọ́ fún yín yẹn ẹ̀bùn àtìpè ló padà ń já sí fún yín so wọ́n ti kó yín jọ àti rí àti gbọ́ oyè ẹ̀yin tó kó jọ wọ́n ṣe fún yín lówó gbogbo irọ́ tó ti kọ fún yín a máa bẹ̀ sí rí yín kẹ́ máa bọ́ sórí social media kan a máa ṣe program àṣírí yín á bẹ̀ sí tú sí gbogbo ayé lọ́wọ́ torí ẹ̀ kó má dàbẹ́ ni pé kí ẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn òun la ṣe tètè ń sọ síta báyìí torí afẹ́fẹ́ máa fẹ́ a máa rí fòrò adìyẹ yín tó bá rán ọmọ oníṣẹ́ ẹrú ó máa fi tọmọ jẹ ni o ẹni tí ò ṣẹ̀yìn tí ò rẹ̀yìn tẹ́ bá wá ń parọ́ ọmọ ẹlẹ́dàá ẹ̀ máa ṣèdájọ́ fún yín o alálẹ̀ Yorùbá máa ṣèdájọ́ fún yín o ìyẹn kínní ìgbésẹ̀ tí olóṣèlú yìí tó gbé lórí ibà Gani Adams láti lè tún máa parọ́ mọ́ wọn láti lè tún máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀ àti rí o ìyẹn ìgbésẹ̀ kínní ìgbésẹ̀ kejì tí wọ́n gbé wọ́n ti lọ sábùjá wọ́n ti lọ sọ fún àwọn alágbára tó wà lábùjá wọ́n ti lọ parọ́ mú ààrẹ níwájú wọn bẹ́ẹ̀ bọ́n ṣe ń lọ síwájú àwọn the power that be ní Àbújá tó ń parọ́ mọ́ ààrẹ tó ń sọ pé kàn lo àwọn agbófinró láti fi àrẹ́sì ààrẹ àwọn èèyàn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí làárẹ̀ ṣe tí ọmọ Yorùbá bá lè máa gbé ìgbésẹ̀ tó lòdì sí àlàáfíà ilẹ̀ Yorùbá ẹ rí irú ọmọ Yorùbá bẹ́ẹ̀ kẹrì gẹ́gẹ́ bí ọ̀tá ilẹ̀ Yorùbá kẹrì gẹ́gẹ́ bí abèṣe ilẹ̀ Yorùbá wọ́n ti gbé ìgbésẹ̀ lọ sọ́dọ̀ àwọn alágbára tó wà lábújá o wọ́n ti lọ rojú ààrẹ ń bẹ o gbogbo ẹ̀ láti gbọ́ o ayé ìgbà tó yẹ pé kò sí communication gadget la lè má tètè mọ̀ tí nǹkan máa ṣẹlẹ̀ mọ́ nísìnyí yàjó yàjó là ń gbọ́ bó bá ṣe ń sọ bó bá ṣe ń gbé kalẹ̀ náà là ń gbọ́ bó ṣe ń ṣe látẹ̀yìnwá náà nìyẹn o àwọn èèyàn ò lè sìn sí wọn ni o ṣùgbọ́n lórí ọ̀rọ̀ election tó ń bọ̀ yìí wọ́n ti tún gbé ìgbésẹ̀ ní o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́yà máa gbọ́ o wọ́n ti tún lọ sọ fáwọn alágbára tó wà lábújá wọ́n ti lọ ń parọ́ mọ́ ààrẹ lọ́dọ̀ wọn kán lè arrest ààrẹ so that wọ́n á lè gbé ààrẹ kúrò ní circulation wọ́n á lè ráyè ṣe gbogbo màdàrú tó ń fẹ́ ṣe nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kò kún ààrẹ ààrẹ has no business with it gbogbo nǹkan tí ìbáwọn nǹkan fẹ́ ṣe kò kún ààrẹ ààrẹ jókòó tiẹ̀ jẹ́jẹ́ ni so kó má parọ́ mọ́ ààrẹ mọ́ nítorí ìjẹkújẹ tó fẹ́ jẹ nílẹ̀ Yorùbá wọ́n ti gbé gbèsè lọ sọ́dọ̀ wọn o bẹ́ẹ̀ náà náà lọ sọ́dọ̀ àwọn agbófinró tó lọ ń parọ́ mọ́ ààrẹ ńbẹ̀ gbogbo ẹ̀ náà láti gbọ́ o kó má rò pé àgbọ́ sọ́ọ̀mìyé gbogbo nǹkan tó ń ṣe pátápátá gbogbo ẹ̀ là ń rí gbogbo ẹ̀ là ń gbọ́ kò là ṣe ń sọ fẹ́ yọ̀ ọmọ Yorùbá pàápàá ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ẹ má lajú yín sílẹ̀ kẹ́ jẹ́ kí ọmọ àlè Yorùbá kó wá da ilẹ̀ Yorùbá rú o sọ̀rọ̀ mi yé ẹ má jẹ́ kí wọ́n da ilẹ̀ Yorùbá rú lásìkò tá a wà yìí torí pé àsìkò ti tó tí Yorùbá tó gbọ́dọ̀ ní ìsinmi àsìkò ti tó tí Yorùbá gbọ́dọ̀ bọ́ kó ònú wàhálà sọ̀rọ̀ mi yé bẹ́ẹ̀ ọmọ ọkọ náà ló máa jà tí ilé bàbá òfin ní dàrú tó tí ọmọ àlè bá gbàgbára àdá ilé baba ẹ̀rú tí ọmọ àlè tó bá gbèkúdà àdá ilé baba ẹ̀rú so tọmọ ọkọ bá wá ń gbọ́ tó bá lajú ẹ̀ sílẹ̀ tí ò bá sọ̀rọ̀ á jẹ́ pé òun gangan pàápàá ó lọ́wọ́ síbi ilé baba ẹ̀ ṣe bàjẹ́ so ilẹ̀ Yorùbá ilẹ̀ Oòduà ti bàbá wa ni àdẹ̀lẹ̀ jẹ́ kó bàjẹ́ àdẹ̀jẹ́ kó dàrú mọ́ wa lọ́wọ́ sọ̀rọ̀ mi yé àlè jẹ́ kí wọ́n dá ilẹ̀ Yorùbá rú mọ́ wa lọ́wọ́ ìdí nìyẹn tá a ṣe tètè ń pariwo síta báyìí so ẹ jẹ́ kí ẹ gbọ́ mi dáadáa o kẹ gbọ́ mi yé o èyí tí mò ń ṣe yìí ètò tí mò ń ṣe gbogbo ayé ló mọ̀ mí mi kì í sọ nǹkan tí mi bá rí mi dẹ̀ kì í sọ nǹkan tí ò bá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n à ń sọ nítorí pé kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ ẹ lè ní ìmọ̀ kẹ́ ẹ lè ní òye sílẹ̀ kẹ́yìn náà lajú sílẹ̀ kẹ́ máa wo ìgbésẹ̀ tó ń gbé jẹ́jẹ́ làrẹ jókòó wọ́n ti gbé gbèsè lé lórí o wọ́n ti lọ sàbújá wọ́n ti lọ rojọ́ against ààrẹ wọ́n ti lọ ń parọ́ mọ́ lẹ́yìn tí wọ́n kó àwọn kan jọ láti máa láti lè bọ́ sórí social media kó máa lo propaganda láti máa fi ba orúkọ ààrẹ jẹ́ wọ́n ti tún lọ sọ́dọ̀ àwọn alágbára tó wà lábújá o ẹ wò wọ́n dáadáa o à ń sọ fún yín lénìí kò dẹ̀ sí nǹkan méjì tó ń ṣe ń ṣe kán lè arrest ààrẹ ṣọ́ọ̀ mi yé ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí làárẹ̀ ṣe fún wọn tó fi ń gbégbèsè pé kí wọ́n arrest ààrẹ o alágbára ilẹ̀ yorùbá ó jẹ́ lọ sí mẹ́dọ̀ ilẹ̀ ń yọ̀ o alágbára ilẹ̀ yorùbá sí mẹ́dọ̀ ilẹ̀ ń yọ̀ alágbára ànádà òun alágbára ìní tó fẹ́ kí ilé ayé ó bàjẹ́ tó fẹ́ dalé ayé rú níbo ni àwọn alágbára àná wà ìwọ náà ń lọ o tó o bá sọra ẹ̀ di alágbára má mèrò bàbá ọ̀lẹ tó ń lo ipò tó ń lo owó tó ní tó ń lo ọlá tó ní tó fẹ́ fi dalẹ̀ Yorùbá rú ní 2015 àmọ́ ìgbésẹ̀ tó gbé tó divide the OPC bẹ́ẹ̀ ni tó kó àwọn kan tó fowó tó fowó rà wọ́n kó nu OPC bẹ́ẹ̀ ni ó bà tiwọn jẹ́ sọ̀rọ̀ mi yé ní 2015 ó kó wọn kó nu ẹgbẹ́ ó rà wọ́n ó sọ wọ́n di olórí burúkú dèní ṣó ti yé lábù lẹ́ni wọn ò jẹ́ èèyàn òtítún gbé ìgbésẹ̀ yẹn again òtítún fẹ́ kó àwọn kan kó òun ẹgbẹ́ pẹ̀lú owó òtún fẹ́ destabilize organization wa ìyẹn OPC organization tiẹ̀ wo ní ẹgbẹ́ tiẹ̀ àdárú o ààrẹ ò tọwọ́ bọ ẹgbẹ́ tiẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ tààrẹ ẹ̀ ló máa tọwọ́ bọ̀ bó o ṣe tọwọ́ bọ bó ṣe o gbìyànjú títí o tọwọ́ bọ opu ọlọ́run fún ẹ ṣe ibu yorùbá one voice tó jà fún ẹ̀tọ́ yorùbá lókè òkun o tọwọ́ bọ ọlọ́run fún ẹ ṣe still yet o jáwọ́ tó o bá jáwọ́ wàá já ló wàá já lọ́rùn jọ kan ah alágbára ayé ẹ jẹ́ rọra ṣe o gbọ́ mi gbogbo wàhálà tó kóra ẹ sí yìí ẹsẹ̀ mẹ́fà ni ni ó gbẹ̀yìn ẹ̀ fún ẹ kò bá kó fi gbogbo ilé ayé kó fi kówó jọ kó fi gbogbo ayé kó fi kọ́rọ̀ jọ ẹsẹ̀ mẹ́fà ló pin gbogbo ẹ̀dá láyé ìyí tó bá ṣe náà máa ròyìn tó bá lọ tán so alágbára ayé tó ń gbìyànjú láti dá wàhálà alẹ́ sílẹ̀ alágbára ilẹ̀ Yorùbá tó fẹ́ dá ìjà sílẹ̀ tó fẹ́ dógun sílẹ̀ ilẹ̀ Yorùbá lọ ṣọ́ra o ìkìlọ̀ ní fún ẹ o à ń kí ẹ nílọ báyìí kó má lò pé ẹ lọ èyí tó ṣe ní twenty fifteen tó rò pé omijé tó bá tiẹ̀ lọ́tẹ̀ yìí a máa dúró tán pẹ̀lú ẹ ni o OPC máa dúró tán pẹ̀lú ẹ ààrẹ gan máa dúró tán pẹ̀lú ẹ ṣọ́ọ̀mù yé kí ló dé kókó fani bá fẹ́ni lẹ́fẹ̀ẹ́ àkìnjorí ìmọ̀dó ò dẹ̀ ṣe tiẹ̀ kó fowá sílẹ̀ ààrẹ ò béèrè owó lọ́wọ́ ẹ̀ náà àbá rẹ̀ béèrè owó lọ́wọ́ ẹ̀ ni OPC ò tọrọ owó lọ́wọ́ ẹ̀ kí ló dé tó fẹ́ dalẹ̀ Yorùbá rú kí ló dé tó tún fẹ́ da OPC rú lọ́tẹ̀ yìí bó ṣèlú bá ti ń bọ̀ náà ló máa gbìyànjú láti da OPC rú tọ́rọ̀ òṣèlú bá ti ń bọ̀ Nàìjíríà ló máa ń gbìyànjú láti wo àwọn wo ló lè kókó l'OPC àwọn wo ló lè fowó rà àwọn wo ló lè fi ẹ̀tọ́ jẹ́ rà kúrò ní OPC kán lè sọ pé àwọn kan jáde o torí ààrẹ ṣe gbá kan ó ṣàwọn kan ààrẹ ò dẹ̀ ń ṣe anybody wọn ìwọ ló wà ń díẹ̀ alágbára olóṣèlú ilẹ̀ yorùbá lọ ṣọ́ra o ilẹ̀ ń yọ o rántí o kò sí gbogbo nǹkan tẹ̀dá ń ṣe láyé tó lọ forever bẹ́ẹ̀ ni ìgbà kan la wálé ayé ìgbà kan là ń ṣayé ìgbà kan náà là ń lọ bẹ́ẹ̀ ní tá a bá ṣe náà láyé máa máa ròyìn lẹ́yìn wa ẹ ìwọ iná ló da ló da ẹgbẹ́ afẹ́nifẹ́re rú bẹ́ẹ̀ ni bàbá olówó ayé bàbá alágbára ayé ìwọ yìí náà ló da ẹgbẹ́ afẹ́nifẹ́re rú o má rò pa àmọ́ o ìwọ yìí náà ló da ẹgbẹ́ Yorùbá ẹ̀dásẹ̀ kanṣu ìwọ ló dàrú nítorí owó tó ní wàá kó àwọn kan kúrò nínú ẹ̀ wàá fi owó wàá fi kó wọn kúrò nínú ẹ̀ àwọn tó yẹ pé oníjẹkújẹ náà ni wọ́n àwa fi da ẹgbẹ́ yẹn wàá fi dà sí méjì bó ṣe ń ṣe nìyẹn kò sẹ́gbẹ́ tó wà nílẹ̀ Yorùbá tó kì í dàrú tó kì í tọ́ bọ̀ o ò ṣe fi ọlá àti ẹ ò ṣe fi túlẹ̀ Yorùbá ṣe ná kí ló tẹ̀ fi tó fi ipò tọ́lọ́run fún ẹ agbára tọ́lọ́run fún ẹ kí ló tẹ̀ fi túlẹ̀ Yorùbá ṣe bàbá alágbára o ti gbàgbé pé agbára kan ò kọjá Ọlọ́run kò sí alágbára kan láyè tó kọjá Ọlọ́run orí ọ̀fẹ́ tí oníkanukú ní àsìkò tó o bá sì wà lókèrú pẹ̀lú agbára tọ́lọ́run fún ẹ kó fi tún ayé ṣe má fi bàlẹ́ ayé jẹ́ má fi agbára tó onílé ní má fi da ilẹ̀ yorùbá rú nítorí ìtàn kò ní gbàgbé ẹ yorùbá pàtó fáwọn ọmọ ẹ pàtó fáwọn ọmọ ọmọ ẹ àwọn kan wà nílẹ̀ yorùbá lánàá tó jẹ́ lágbára lẹ́yìn tó kú àgbórúkọ wọn mọ́ àgbórúkọ wọn mọ́ orúkọ wọn parẹ́ nítorí pé wọn ò ṣe dáadáa báwo lè ṣe fẹ́ kígbẹ̀yìn ẹ rí o alágbára olóṣèlú ilẹ̀ yorùbá jẹ́ pé ọ̀nà tó máa fi tó máa fi mú èèyàn tó bá ti rí i pé kò kò dúró kò dúró pẹ̀lú ẹ̀ báyìí tó máa fi ba tiẹ̀ jẹ́ ló máa ń wá. lọ́símẹ̀dọ́ ò gbọ́ mi lọ́símẹ̀dọ́ kó mọ̀ pé gbogbo nǹkan ló ní àsìkò ìgbà àti àsìkò àsìkò tó wà yìí màá advise ẹ kó lò láti fi túnlẹ̀ Yorùbá ṣe tó ti yẹ lò láti fi tún ilẹ̀ Yorùbá ṣe má lò láti fi da ilẹ̀ Yorùbá rú èyí tó ṣe twenty fifteen ta fọwọ́ lẹ́rọ ta gbójú kúrò bẹ́ẹ̀ àti gbójú kúrò bẹ́ẹ̀ this time around tó bá tún gbìyànjú láti kó anybody kúrò ní OPC pẹ̀lú owó wèrè tó níyẹn láti tún fi dá OPC sí méjì a máa dúró tiẹ̀ ni wọ́n náà wàá mọ̀ wípé yes OPC ìtànà ó ti yàtọ̀ sí tèmi bẹ́ẹ̀ ni wàá mọ̀ pé ojoojúmọ́ l'OPC fi ń redefine sí i bẹ́ẹ̀ ni òròpó olè bá OPC jẹ́ ni ọlọ́run ló lo OPC àwọn alálẹ̀ Yorùbá ló lẹ́gbẹ́ OPC ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ ní láti lè fi defend ilẹ̀ Yorùbá nítorí pé ọlọ́run gan ti rí pé ogun máa fẹ́ ja ilẹ̀ Yorùbá lọ́jọ́ iwájú ọlọ́run ti fi gbé kalẹ̀ láti kan bí ọgbọ̀n ọdún sẹ́yìn báyìí ó kún díẹ̀ kó pé thirty years wá wo ẹni tọ́lọ́run wá fi ṣe olórí ẹgbẹ́ yẹn lẹ́yìn ìgbà tá a ti tá a ti jà tá a ti tá a ti tá a ti kọlura wa láti ìgbà tó tọ́lọ́run fi ṣe olórí olẹ́gbẹ́ yẹn túbọ̀ ń tó túbọ̀ ń gbòòrò sí i o ti gbìyànjú àìmọye gbìyànjú tó ti ṣe láti fi pa OPC rẹ ọlọ́run ò gbà fún ẹ ó yẹ kó o ti jáwọ́ ó yẹ kó o ti dẹ ó yẹ kó o ti dẹ̀yìn lẹ́yìn OPC ṣọ́rọ̀ mi yé ẹgbẹ́ arúmọlẹ̀ ni tó máa yẹ pé ibi tó ti ń sáré OPC kiri tó ti ń sáré OPC kiri tó ti ń sáré Ìbà Gani Adams kiri wàá pàdé wàá pàdé àwọn arúmọlẹ̀ lẹ́sẹ̀ kò gbèjì bẹ́ẹ̀ ni wàá pàdé àwọn arúmọlẹ̀ lẹ́sẹ̀ kò gbèjì wàá sọ pé nìkan ló ṣe ẹ́ ó ti gbàgbé Fáráò ni ó gbàgbé Fáráò tó lé tó lé Mósè títí títí títí títí pẹ̀lú ọmọ Ísírẹ́lì ó lé dé góńgó kan nígbà tó Ọlọ́run máa yíjú padà sí òun àti kẹ̀kẹ́ ogun ẹ̀ parẹ́ sí sókun pupa ni bẹ́ẹ̀ ni tiẹ̀ ṣe máa rí tó o bá jáwọ́ lẹ́yìn OPC bẹ́ẹ̀ ni tó o bá kọ̀ tó o dẹ̀yìn lẹ́yìn OPC ìparun ó máa tó dé báyìí láìpẹ́ láì jìnnà alágbára ilẹ̀ Yorùbá olóṣèlú ilẹ̀ Yorùbá tó ti nígbàgbọ́ pé ìwọ nìkan lálágbára ayé torí gbàgbọ́ pé nìmí ò lè lágbára mọ́ tó fẹ́ kẹ́ nìmí ò dàgbà mọ́ tó fẹ́ kẹ́ nìmí ò kó dìde mọ́ ẹ́ àkùkọ gàgàrà tí ò fẹ́ kí kékeré kọ ẹ lọ jáwọ́ o ìkìlọ̀ ní fún yín o ẹ lọ jáwọ́ ẹni tó bá mọ̀ ọ́ ẹ sọ fún a sì pọ́nlé ni a sì pọ́nlé ni ẹ̀tẹ́ ó ti ń wẹ̀wẹ̀ tẹ́ tá bá bẹ̀rẹ̀ sí porúkọ ẹ̀ ń sẹ́ àmọ̀ pé ẹ̀tẹ́ ti dé báwọn àmọ̀ pé àbùkù ti kàn án. àjísòro ah, ẹ̀ kí ló ní ilẹ̀ yorùbá náà ló kó ló kó sọ́wọ́ àbówó ilẹ̀ yorùbá náà kọ́ ló kó sápò ní ajẹnifẹ́ ẹ̀dá bó ṣe ń jẹ yorùbá ló ń fàtẹ́gùn sí ó bá ti ń jẹ yorùbá máa fàtẹ́gùn sí ó bá ti fẹ́ jẹ yorùbá máa fàtẹ́gùn sí yorùbá máa bọ́ kò lọ́wọ́ ẹ̀ láìpẹ́ gbogbo ilẹ̀ yorùbá máa agbára tọ́lọ̀ ń fún ẹṣọ́ ní kò fi dalẹ̀ Yorùbá rú ni owó tọ́lọ̀ ń fún ẹṣọ́ ní kò fi dalẹ̀ Yorùbá rú ni òrówó ńlẹ̀ Yorùbá ò dẹ̀ gbàdúrà kílẹ̀ Yorùbá dàrú ó mọ̀ pé alálẹ̀ Yorùbá gan máa kẹ̀yìn sí ẹni ẹ̀yin ọba Yorùbá ẹ bá pé o ẹ bá sọ fún o enough is enough kó lọ kó yà lọ kó lọ símẹ̀dọ̀ kó lọ jáwọ́ gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ tẹ́ bá wà ní ẹgbẹ́ tẹ́ bá tẹ́ bá fẹ́ tẹ́ tẹ́ bá tẹ́ bá ti fẹ́ kí alálẹ̀ kọjú ìjà sí yín ẹ tètè ẹ má jẹ́ kí ẹ bá lọ gbọ́ pé ẹ lọ ṣèpàdé pẹ̀lú àbí ẹ lọ pàdé àkókò láti láti dẹgbẹ́rú àwọn àwọn alálẹ̀ ẹgbẹ́ máa dojú ìjà kọ yín láìpẹ́ láì jìnnà torí kò sí báyìí fẹ́ ṣe bòlù tí ò ní rùgbẹ́ àwọn kan wà tẹ́ pé ọ̀dàlẹ̀ ti wà nú ẹ̀jẹ̀ wọn látilẹ̀ tẹ́ bá wo ìdílé wọn lọ ìwà ọ̀dàlẹ̀ náà náà hù látilẹ̀ ìwà ìdàlẹ̀ ni wọ́n hù nídìílé wọn so kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe wọ́n tí wọn ò ní hùwà ọ̀dàlẹ̀ kò sí wọ́n ṣe lè tì wọ́n tán ní hùwà ọ̀dàlẹ̀ so ẹ lọ bá mi sọ fún wọn o ẹ̀yin ọba wa ẹ bá wa pè wọ́n o àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá kó má dàlẹ̀ Yorùbá ru kó má tọwọ́ bọnú OPC mọ́ o tó bá tọwọ́ bọnú OPC this time iná máa jó wọn lọ́wọ́ o kí ló dé OPC is a strong organization tí ò sẹ́nibọ̀dì tó lè dàrú mọ́ gbogbo ẹni tó bá wà nù leadership OPC tó bá lóòrò pé òun máa da OPC rú nítorí owó nítorí ìjẹkújẹ gbogbo ìbúra tá a ti jọ bú ó máa mú yín láìpẹ́ ṣọ́ọ̀mù OPC is the only hope pẹ̀lú àwọn other organizations tí tó jẹ́ oníjàǹgbara ilẹ̀ Yorùbá is the only hope tí Yorùbá ní fún protection láti pé tógun bá dé láti defend ilẹ̀ Yorùbá o wá lè support OPC o tún lè support àwọn organisation To kù the next thing o fẹ́ o fẹ́ destabilize ilẹ̀ Yorùbá o fẹ́ destabilize ilẹ̀ Yorùbá kí ló dé kí ló dé ogbórí ilẹ̀ Yorùbá ò jẹ òjèpo ogbórí ilẹ̀ Yorùbá ò mumi ogbórí ilẹ̀ Yorùbá ò ṣèbàjẹ́ o mọ̀ pé e, e, e, ìdájọ́ ti dọ́wọ́ àwọn alálẹ̀ Yorùbá ni alálẹ̀ Yorùbá máa ṣèdájọ́ fún ẹ mo ń pa lówe fún ẹ mo sọ lánàá mọ́rọ̀ mi mo ní wọ́n ń wù ẹ́ wọ́n máa tó kùn ẹ́ lára àwọn alálẹ̀ yorùbá wọ́n máa tó mú ẹ wàá wàá rí síkún báyìí náà máa mú ẹ tó o bá jáwọ́ kúrò ní ibi àtìbàjẹ́ tó ń ṣe nílẹ̀ yorùbá kí ló dé ẹ ààrẹ ò bá ààrẹ ò bá ààrẹ ò bá kò bá yín kò bá yín gbá kò tí ì bò ààrẹ ò bá yín campaign fún anybody jẹ́jẹ́ lójú òkò iṣẹ́ tí Elédùmarè gbélé lọ́wọ́ ló ń ṣe. OPC ò bá yín dupò ẹ àsọpọ̀ abẹ́jẹ ẹ gómìnà stéètì kan àgbà abẹ́jẹ kọmíṣánná ẹ fi wá sílẹ̀ ṣe bẹ́ẹ̀ nìkan lẹ́rọ pẹ́tọ́ ẹ̀yin lẹ́lẹ́tọ́ ẹ̀yin nìkan lẹ́lẹ́tọ́ tó yẹ ká ẹ máa dájẹ́ ẹ ti rò pé nìmí ò kò lẹ́tọ̀ọ́ láti láti láti láti láti láǹfààní bẹ̀ so ẹ̀rẹ̀ ti wò yín ràn ṣùgbọ́n o èyí tá à ń ṣe yìí tá à ń sọ fún yín yìí tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá jáwọ́ ìbínú ọlọ́run òjò ìbínú ọlọ́run máa tó rọ̀ lẹ́yìn lórí ìwọ àtàwọn amẹ̀wá ẹ tó ń kójọ tó fẹ́ fi dalẹ̀ yorùbá rú tó fẹ́ fi dá OPC rú òjò ìbínú ọlọ́run máa tó rọ̀ lẹ́yìn lórí kí ló dé o bá ti rí OPC bá ti ń grow yẹn inú búburú a máa bí ẹ inú burúkú á gbá ẹ mú wàá máa wọ́nà bó ṣe máa tọwọ́ bọ̀ bó ṣe máa destabilize ẹ ẹ́ ṣé wọ́n ní kò wọ̀ náà wọ́n ní kò kàn wálé ayé máa dà nǹkan rú ni irú ẹ̀mí wo gan ló wà nú ẹ̀ ẹ̀mí màdàrú ló wà nú ẹ̀ ni wọ́n kì í wá kí kó lè tún tẹ́nì míì ṣe àfi kí tiẹ̀ nìkan máa dá kó máa bà tẹ́nì míì jẹ́ ẹ́ òfọ́lé ah, ah. onílé fìbò tiẹ̀ mọ́lẹ̀ ẹ́. Eh? ọ̀tá fàsókè yìí ló borí bọ́ba bọ́ba bọ́ba yóò rí ọba òkè ń wẹ̀ o bàbá alágbára bẹ́ẹ̀ ìkìlọ̀ wọ́n sọ fún ẹ ní gbogbo ìgbà ó kọ̀ ó gbọ́ ó kọ̀ ó kọ̀ tí ń kú ọ̀rọ̀ ẹ máa dàbí ọ̀rọ̀ fáráhù ni àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ tó o bá padà lẹ́yìn ààrẹ tó o padà lẹ́yìn OPC o máa tó dóko ìparun ẹ̀. èyí tá à ń ṣe ya ṣe pọ́n lé ni má rò pé bóyá bó ṣe rò pé OPC wà nígbà yẹn náà ló ṣì wà OPC ti yàtọ̀ OPC ti yàtọ̀ gan o Ìbà Gani Adams tó ń ṣẹni tó lè kọlù kò dẹ́ sẹ́ni tó lè sọ pé káwọn àwọn agbófinró kankan wá mú kó wá kó páńpẹ́ sí lọ́wọ́ mọ́ kí ló dé kí là ń bá ẹ dùn kí là rẹ ń bá ẹ dùn àbáyédùn kankan náà ààrẹ òṣòṣèlú kò campaign fún olóṣèlú OPC náà lọ tiẹ̀ ní a campaign fún olóṣèlú tó bá ṣe wà jẹ́jẹ́ yẹn bá ṣe dáṣọ lóṣèlú kankan yẹn ìyẹn tún jẹ́ ìbínú fún ẹ ìtùnú ó tún jẹ́ ẹ̀fọ́rí fún ẹ bàbá alágbára lọ rọra o ilẹ̀ yọ o ó tún sọ fún ẹ lẹ́ẹ̀kan sí ilẹ̀ Yorùbá yọ o ilẹ̀ Oòduà yọ̀ fún ọ̀dàlẹ̀ ah, ah. bàbá lẹ́ni tá a bá bá ni a máa ń dẹ̀yìn ni ò gbọ́ mi tá a bá lẹ́ni tá a bá bá ni a máa ń dẹ̀yìn ni Yorùbá dẹ̀ tún sọ ó ní sún fún mi sún fún bàbá oníkàlẹ́ndà tọmọ náà bá sún kọ̀ǹgìrì tó bá ti kọjú wàá rí mọ́ pé agbára ò ní ka mọ́ bẹ́ẹ̀ ni tó o bá lé OPC tó lé Gani Adams tá a bá sáré bì kan tá a bá rí bi lọ́mọ́ a máa padà dojú ìjà kọ ẹ́. a máa padà dojú ìjà kọ ẹ o ara ẹ máa kọ o bẹ́tà kò fi sílẹ̀ jẹ́jẹ́ sáyé ara wa kò fi sílẹ̀ jẹ́jẹ́ àá kí la gbà lọ́wọ́ ẹ kí là rẹ gbà lọ́wọ́ ẹ tó lọ sọ fáwọn agbófinró làbújá pé rẹ tó sọ fáwọn alágbára tó wà làbújá pé sọ rẹ. ìwọ náà tún plan ó káwọn kan jọ òun fún wọn lówó ó kọ irọ́ lé wọn lọ́wọ́ ó yá ẹ máa lọ sórí social media ká máa parọ́ mọ́ ààrẹ ká máa parọ́ mọ́ OPC ẹ kí ló dé èyí tó ń kójọ bẹ́ẹ̀ bá tètè jáwọ́ ẹ rí i pé ìdààmú ayérayé ó máa bá gbogbo yín wàhálà máa bá gbogbo yín àìrójú àìráyè máa bá gbogbo yín tó ń kú yín lọ́wọ́ owó ikú owó àrùn owó ẹ̀jẹ̀ tó ń kọ́lé yín lọ́wọ́. Eh? tẹ́yìn náà tẹ́ tẹ́ tẹ́ torí owó tẹ́ sọ tẹ́ sọ tẹ́ sọ conscience yín nù ẹ sọ ẹ̀rí ọkàn nù eh? ẹ mọ ohun tó ṣẹlẹ̀ sí tó ṣẹlẹ̀ sí Júdásì ni ẹ lọ ka Bíbélì dáadáa kẹwo nǹkan tó ṣẹlẹ̀ sí Júdásì nítorí owó tó owó ẹ̀jẹ̀ tó gbà lórí Jésù Kristi Olúwa wa àbẹ́ẹ̀mọ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sí ní ó padà pokùnso ni gbogbo ẹni tó bá ti ń gbowó lórí lórí aláìṣẹ̀ wọ́n máa ń wọ́n máa ń padà kúkú kúkú ẹlẹ́yà ni gbogbo yín lè wá kúkú ẹlẹ́yà tẹ́ ẹ̀ bá ti jáwọ́ owó tó ń fún yín tó tó lè tún lé ayé yín ṣe tó máa fi balẹ̀ ayé yín jẹ́ná kó lé yín lọ́wọ́ owó tí ò lè tí ò lè tó ìṣòro ayé yín tó jẹ́ pé ó tún dákún ìṣòro ayé yín ni òun náà kó lé yín lọ́wọ́ tẹ́yìn náà ń gbà á tẹ́ẹ̀ náà wá wá bọ́ sórí social media ẹ máa ba ẹ máa abanijẹ́ ènìyàn tó ń bàyàn jẹ́ kiri ni ìjọ tẹ́tí ń bà rẹ jẹ́ tẹ́tí ń bó jẹ́ ṣé a lọ sẹ́yìn ni a lọ síwájú sí ni àlẹ́ yín ẹ́ à ń lọ síwájú sí ni program wa ò dúró bẹ́ẹ̀ náà achievement ò dúró ṣé èèyàn ló bí yínú bàbá alágbára ẹ́. Eh? ẹni tá a pété pèrò pé ká sọwọ́ ẹ̀ délẹ̀ tó yẹ pé pípele ló ń pele sí àìbẹ́ẹ̀kọ́ sẹ́yìn ló bí yínú oníkanukú ti gbé kádàrá ẹ̀ wálé ayé àkọọ́lẹ̀ ti wà fún oníkanukú kádàrá tiẹ̀ ló ń gbé kiri kádàrá tiwa náà là ń lò kádàrá rẹ̀ là rẹ̀ ń lò ẹ́ ààrẹ ò lo kádàrá anybody ìtọ́lọ́run bá ti kọ pé ó máa ṣẹlẹ̀ sẹ́dá láyé ló máa ṣẹlẹ̀ ìtẹ́dá bá ti kọ tó ti wà nú àyànmọ́ ẹ̀ tó ti wà nú ìràwọ̀ ẹ̀ ló máa padà ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni kò sí bó ṣe lè ṣe tó ìta ti kọ pé ó máa ṣẹlẹ̀ ní láìfù wa ní láìfù OPC ní láìfù ààrẹ òun ló ṣẹlẹ̀ kí ló dé alágbára ayé lọ rọra o ilẹ̀ yọ o bàbá olówó lọ rọra ilẹ̀ yọ o bàbá alágbára olóṣèlú ilẹ̀ ń yọ̀ ilẹ̀ ń yọ̀ o ẹ lọ sinmi o ẹ jẹ́ kí ẹ jẹ́ ká lálàáfíà ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ má sùn o ẹ̀yin aṣíwájú ẹ̀yin leaders ilẹ̀ Yorùbá ẹ má sùn o ìtàn plan fúnlẹ̀ Yorùbá ò dáa o ìtàn fẹ́ ṣe nílẹ̀ Yorùbá ò dáa o wọ́n fẹ́ fi ilẹ̀ yorùbá wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi ilẹ̀ yorùbá ṣe kọ̀látẹ́rà fún ipò ní o bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fi ilẹ̀ yorùbá wọ́n fẹ́ fi ṣe kọ̀látẹ́rà fún ipò ní kì í ṣe nítorí ilẹ̀ yorùbá ni wọ́n ṣe wọ́n ṣe ń wa wọ́n fẹ́ wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi ogun àwọn ọmọ yorùbá kó sọ wá dẹrú nílẹ̀ yorùbá ni o ẹ má là á sọ fún yín o torí a sọ fún yín twenty fourteen a títí títí wọ twenty fifteen eh, gbọ́ ẹ wo ohun tó ṣẹlẹ̀ láti ìgbà yẹn báyìí o nígbà tá à ń sọ fún yín kò sórúkọ tẹ́ ẹ pè wá tán kò sí nǹkan tẹ́ ẹ sọ sí wa tán ṣùgbọ́n gbà tó bẹ̀ẹ̀ sí ṣẹlẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá rí aláìsẹ̀ pé a dẹ̀ ti sọ tẹ́lẹ̀ <coughs> a dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ òun la ti tún sọ fún yín yìí sọ mi yé òun la ti sọ fún yín o Yorùbá sọ pé ọ̀run yá bọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan sọ mi yé ó máa bẹ́tà ká tètè jókòó ká ronú ara wa ká wo bí nǹkan tí ò ní jẹ́ ìṣòro fún wa lọ́jọ́ iwájú tó máa tún máa jẹ́ nǹkan tá a ti máa máa kábàámọ̀ tá a máa regret lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wò wọ́n dáadáa o wọn ò torí ilẹ̀ Yorùbá wọn ò torí wọn ò torí ẹ̀ ṣe nǹkan tó ń ṣe o wọn ò torí àwa ọmọ Yorùbá ṣe nǹkan tó ń ṣe o nǹkan ò dẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọdọ̀ ṣẹlẹ̀ sáré tẹ́nibọ̀dì bá confront ààrẹ lọ́nà in fact wọ́n jẹyàn wọ́n ń ṣú mo lọ kó àwọn alágbára kan jọ pé kí wọ́n àtàkì ààrẹ tààrẹ bá lọ wọ́n bára wọn ń bẹ̀ bẹ́ẹ̀ ni lórí gbogbo nǹkan tó fẹ́ ṣe láti mọ̀ gbogbo ìgbésẹ̀ tó ń gbé láti rí tó bá rò pé o lè lọ kó àwọn kan kó fún wọn lówó kò ní ó yá ẹ lọ àtàkì ààrẹ on his way wọ́n kàn fẹ́ fẹ̀mí ara wọn wọ́n fẹ́ fẹ̀mí ara wọn ṣòfò ní bẹ́ẹ̀ tó bá tabára lé atabára òde ó bẹ́tà kó fọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé kó jẹ́ kílẹ̀ Yorùbá ó fọwọ́ síbi tọ́wọ́ ń gbé o bàbá alágbára fọwọ́ síbi tọ́wọ́ ń gbé o ó ti tó gẹ́ o kí ló dé kí la gbà lọ́wọ́ ẹ wo làbọ̀ lọ́ máa rojọ́ rojọ́ burúkú rojọ́ wèrè kó lọ́ máa rò mọ́ aláìṣẹ̀ tó lọ sọ́dọ̀ àwọn alágbára alábùjá pé irọ́ báyìí báyìí báyìí tó ń pamọ́ ààrẹ kán lọ gbé kán lọ arrest ẹ̀ sódà tí ilé ayé á lè tó wọ nìkan lò bẹ́ẹ̀ ṣe parọ́ bẹ́ẹ̀ ṣe tí ẹ ṣe ṣe títí títí ti Sunday tí Sunday dèrò tó dèrò kú tọ́nu nìyẹn tó sàṣálà fún ẹ̀mí ẹ̀ kí ló dé gan-an ẹgbẹ́ ògbà ẹni tó bá ti ń jagun pé kílẹ̀ Yorùbá ó lálàáfíà ilẹ̀ máa ń gbógun tì bẹ́ẹ̀ ṣe ṣe ṣe ṣe tẹ́ ti Sunday dèrò kú tọ́nu nìyẹn ìyẹn Sunday Igboho bẹ́ẹ̀ ṣe tì dé Kútọ́nù nìyẹn tó dẹni tí ò tí tẹ̀rú tó wọlé ilé bàbá ẹ̀ kí ló dé ò bá jẹ́ bẹ́ẹ̀ làwọn àgbà àgbà wájú ṣe ṣe ìwọ ò bá débi tó délé nìyí ò bá jẹ́ bẹ́ẹ̀ làwọn aṣíwájú àná ṣe ṣe ìwọ ò bá rọ́wọ́ mú lẹ́nìí má bàálé ayé jẹ́ ẹ̀ ẹni tó ń lẹdẹ tó bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ tẹ́dẹ̀ bá gbóná mọ́ níbo ló ń padà bọ̀ ń padà bọ̀ lẹ́ẹ̀dẹ̀ tó o má bàbí tó o máa padà sí jẹ́ bẹ́ẹ̀ ni o lè fi ìlú onílùú o lè fi ṣèlú o máa padà sí gbígbẹ̀yìn náà ni àwọn kan ti já síwájú ilẹ̀ Yorùbá ilé nígbà tó kú amọ́ bá ṣe gbé wọn gẹ̀gẹ̀ Bọ́lá Ìgè amọ́ bá ṣe gbé nígbà tó kú bẹ́ẹ̀ ni amọ̀ye program tá a ṣe fún lẹ́kọ̀ọ́ agbegbegbe títí agbedelu ẹ̀ ní làkúrẹ́ tá a lọ sí ó yẹ bẹ́ẹ̀ ni Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ the same thing ẹ́ ọmọye àwọn alágbára tó ti kú bàbá wa ẹ ẹ bàbá Ibrahim Adésànyà nígbà tó kú tó kú ọmọ bó ṣe yẹ ni àwọn Yorùbá lé ayé jẹ́ wọn balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀ níbo lẹ́yìn ti rí ti yín sà jẹ́ pé kẹjọ yẹ ọ̀dàrú ọ̀dàrú ọ̀báyéjẹ́ ọ̀báyéjẹ́ ṣá ni wọ́n bá tiẹ̀ ń pèèyàn lábìfún lọ̀lọ́ yẹ kó pà fún ẹ̀ mọ́ wọ́n fo gbogbo allegation kàn yín gbogbo allegation náà fi kàn yín ẹ̀ẹ́dẹ̀ ronú ara yín kẹ́ ẹ̀ wò pé ìgbẹ̀yìn lójú ẹ̀ mọ́ pọ́jú alẹ́ lójú ni mélòó ló kù náà tó kù fún yín ẹ́ mélòó ló kù fún yín tẹ́ ẹ̀ ronú pé ọjọ́ alẹ́ màdìbẹ́ tó kẹ́ ẹ ṣe dáadáa kẹ́ ẹ ṣe rere ẹ mọ̀ pé ogun tẹ́ ẹ bá ṣe ilé ayé ẹ máa jìyà ilé ayé kẹ́ tó lọ jìyà ẹ lọ́rùn ni nígbà tẹ́ bá ba gbogbo ilé ayé jẹ́ tán ilẹ̀ fẹ́ ròyìn tẹ́ bá dé tẹ́ bá dálì kẹ́ ọmọ ẹ̀bẹ́ mọ̀ pé ogun tẹ́ bá ṣe láyé ẹ máa jìyìn ẹ lọ́jọ́ Elédùmarè ni ẹ lọ ronú sí o owó tẹ ní ẹ má fi dalẹ̀ Yorùbá rú o ipò tẹ́ ẹ wá ẹ má fi dalẹ̀ Yorùbá rú o ẹ má fi balẹ̀ Yorùbá jẹ́ o ẹ jẹ́ kí Yorùbá lálàáfíà o mo tún dé mo tún wá sọ eléyìí fún yín o òtítọ́ ọ̀rọ̀ lẹ́nu bá a ṣètò òun náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o sọ́ọ̀mìyé ẹ má dàlẹ́ Yorùbá rú o àwọn tó dẹ̀ kójọ pé wọ́n ṣàkíyèsí olówó arawó arawó ilẹ̀ Yorùbá tó jí náà nínú òun náà ló ń kólẹ̀ yẹn kó máa gbà lọ́wọ́ ẹ wọ́n á gbà ẹ tán wàá gbẹ bẹ́ẹ̀ ni jẹ́ máa gbà lọ́wọ́ ẹ lórí ara owó wa tó yẹ kó fi túlẹ̀ yorùbá ṣe ká fi lálàáfíà òun náà tó jí sápò náà ló ń kó fún wọn yẹn ṣùgbọ́n kó máa ba ẹni tí ò bá yẹ kó bàjẹ́ kó máa bà tẹ́ kó máa bà rí bínú elédùnmarè kó máa bà rí bínú alálẹ̀ kó máa parọ́ tí ò sí mọ́ ààrẹ tó bá parí dáàdì kan bá wá sórí social media ìgé tó wá parọ́ mọ́ ààrẹ á rí bínú àwọn alálẹ̀ ààrẹ náà lẹ́gbàá lọ́wọ́ ààrẹ lẹ́gbàá yẹn lọ́wọ́ ààrẹ ni òlóò bẹ́ẹ̀ ni ó dẹ̀ ààrẹ dẹ̀ ń fọgbọ́n ṣe náà ni kọ́ máa sọ lẹ́nu ẹ́ kọ́ máa sọ lẹ́nu òun ló ṣe ń fọgbọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ṣe fún bẹ́ẹ̀ fún fún fún fún ẹ ààrẹ àólẹ̀ nìyẹn tí yẹn bínú àti ìkótọ́nlẹ̀ lẹ́ni àti ìríkótọ́nlẹ̀ Yorùbá lẹ́nu irú ẹ̀ náà lẹ́nu fẹ́ kó tún ṣẹlẹ̀ lọ́tẹ̀ yìí ṣùgbọ́n ààrẹ tó wà ń bẹ̀ ààrẹ tó ní làákàyè ni tó dẹ̀ láròjinlẹ̀ ẹ́ ẹ lọ jáwọ́ Yorùbá lálàáfíà o ẹ lọ jáwọ́ Yorùbá sinmi kí ló dé kí la gbà lọ́wọ́ yín kí la gbà kí la kí la bá yín dùn kí la bá yín dùn. zero nine zero. kí la bá yín dùn ẹ fi yọ ẹ Yorùbá lẹ̀ ẹ jẹ́ Yorùbá lálàáfíà ẹ jẹ́ Yorùbá lálàáfíà ẹ fi wá lọ́rùn lẹ́ o torí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá sọ ilẹ̀ Yorùbá tẹ́ bá sọ di tẹ́ bá sọ di náà bẹ́ẹ̀ mọ́ ṣe ṣe ń jọ́ kínní tó dogun tó dọ̀tẹ̀ ogun wẹ̀ tiẹ̀ olóyè ẹ̀mí tó lọ sí ṣé èèyàn lẹ́tí fẹ́ dálẹ̀ lọ́tẹ̀ yìí ẹ̀tí fẹ́ dáwọ́ ẹ̀tì ẹ̀lẹ́ ńlẹ̀ Yorùbá ẹ lọ ṣọ́ra kẹ́ má bàa rí ìbínú àwọn alálẹ̀ Yorùbá ẹ lọ ṣọ́ra kẹ́ má bàa rí ìjà àwọn alálẹ̀ Yorùbá ó tó gẹ́ o àwa ọmọ OPC bẹ̀ẹ̀ látòrí our leaders this is my message for everybody ẹ rántí ìgbà tá a ti ń jìyà bọ̀ ẹ rántí ìgbà tá a ti ń jìyà bọ̀ ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn members wa tó ti kú ẹ ajáwọ́ nínú ìwà ọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ohun tá a mú wáyé o bẹ́ẹ̀ náà ni kò sí ohun tá a máa mú lọ. bẹ́ẹ̀ ní ma máa jẹ irúmọlẹ̀ ṣe òrìṣà tó dẹnu níbùú ó ti mọ̀ pé ó máa jẹun yìí tí gbogbo wa máa dà láyé a máa dà á oníkanukú wa ti gbé kádàrá wa wálé ayé bá a ṣe OPC àádéèyàn bá a tún wá ṣe àtúndéèyàn ẹ má jẹ́ kí wọ́n wá gbọ̀ngbọ̀n ẹ jẹ́ kí nǹkan tí ẹ má jẹ́ kó jẹ́ kó fi tì wá kúrò nínú ìrìn a pé tá a bá wá tá a bá wá tá a bá wá gbàgbé àwọn tó kú yẹn ẹ̀jẹ̀ wọn á béèrè lọ́wọ́ gbogbo wa o tẹ́ ẹ bá jẹ́ káwọn kan fi owó tí ò tówó kan fi tì í kó nu OPC ẹ̀jẹ̀ wọn á béèrè lọ́wọ́ gbogbo wa ẹ kí gbogbo wa mọ̀ nǹkan tá à ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe lẹ́nu yìí a ká mọ̀ pé àtúbọ̀ tá ẹ̀ ń bọ̀ àtúbọ̀ tó ẹ̀ ń bọ̀ o gbogbo nǹkan láyé yìí ló ní àtúbọ̀tán bó o ṣe rere àtúbọ̀tán ẹ̀ ń bọ̀ bó o ṣe tó o tún ṣe rere àtúbọ̀tán ẹ̀ ń bọ̀ ó sàn ká lórúkọ rere wọ́n ní orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ eléyìí báyìí ọmọ OPC èyí leaders OPC ẹ jẹ́ ká ṣe ra wa lọ́sùsọ́wọ́ ẹ má jẹ́ kí ẹnìkan jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe láti fi divide wa láti fi ba ẹgbẹ́ jẹ́ ni ẹ má jẹ́ ká fún láàyè inú ayé wa mọ́ ẹ má jẹ́ ká fún láàyè inú ẹgbẹ́ wa mọ́ ẹ jẹ́ adúró ti ẹni tó jó lórí wa ẹ jẹ́ ajẹ́ olóòtítọ́ fún ẹni tó jó lórí wa ti jẹ́ olóòtítọ́ fún wa kò tà wá kò gbowó wa kò gbowó orí wa kò sí gbogbo nǹkan tó ń ṣe tí òun jẹ́ káwa mọ̀ pé báyìí ni bẹ́ẹ̀ náà ló ń sọ láàrin wa bẹ́ẹ̀ náà ló ń sọ fún gbogbo yín lé so ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́ra o mo bá fẹ́ jọ́ ṣàká kó jọ́ ṣàká ọ̀ṣàká ń ṣokó yọ́mọ ènìyàn ẹ má jẹ́ káwọn kan máa pè yín kó máa sọ nǹkan tí ò sí fún yín láti fi dìré yín kó lórí ìrìn tẹwà ó tó gẹ́ ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ẹ bójútó lẹ̀ Yorùbá o ọwọ́ yín nílẹ̀ Yorùbá wa o ẹ má jẹ́ kí àwọn kan kan fi ọ̀rọ̀ òṣèlú wọ́n fi dógun lẹ̀ nílẹ̀ Yorùbá o àwọn tẹ́ ẹ bá lè pè ẹ pè wọ́n kẹ́ ẹ sọ fún wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ òṣèlú kì í ṣe dú ọ̀dá yo èyí tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá kó má jẹ́ kírú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá kó jẹ́ kálàáfíà jọba nílẹ̀ Yorùbá kó jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó jọba nílẹ̀ Yorùbá ẹ bá wa sọ fún wọn o torí pé wọ́n ní ẹni tí ò bá kẹ́hùn sọ̀rọ̀ ọlọ́run má jẹ́ ká padà kẹ́ ká kẹtàn sáré ńlẹ̀ yorùbá a ti sọ fún yín lénìí ẹ bá sọ falágbára ilẹ̀ yorùbá kó tẹ̀ jẹ́jẹ́ o kò sóhun tó níbẹ̀rẹ̀ tí ò lópin o kó tẹ̀ jẹ́jẹ́ kó sí mẹ́dọ̀ ẹ̀yin aṣíwájú ilẹ̀ yorùbá ẹ má làjú yín sílẹ̀ kílẹ̀ yorùbá wá dogun kó dọ̀tẹ̀ o ẹ má jẹ́ kí wọ́n dalẹ̀ yorùbá rú o bẹ́ẹ̀ ni o à ń sọ fún yín lẹ́nu nítorí ọ̀la ni o mo ṣe máa rí nìyẹn o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́tí kọ́mẹ́ǹtì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́tí lọ́ọ̀fù ẹ̀ tẹ́tí láìkì ẹ̀ iṣẹ́ yìí ti di iṣẹ́ gbogbo wa ó ti di iṣẹ́ gbogbo wa àjùmọ̀ṣe ni kò dẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ OPC ò lè bàjẹ́ nǹkan ò dẹ̀ gbọ́dọ̀ ṣe ààrẹ òun ló lórí wa ìlọ́lọ́yàn fún wa òun náà ló dẹ̀ máa lead wa débi tá à ń lọ pẹ̀lú gbogbo àwọn tó bá ṣòótọ́ pẹ̀lú ẹ̀ tí wọ́n bá dúró tì í tí wọ́n ṣòótọ́ pẹ̀lú ẹ̀ àwọn la máa jọ débi tá à ń lọ ṣó ti yé so mo tún fi àsìkò yìí mo fi rọ̀ wá àwa ọmọ Yorùbá ẹ má jẹ́ àsun àsùnpìyẹ o ẹ má jẹ́ àsun àsùnpara o mo tún sọ bí mo yẹ sọ lánàá mo ní tí ẹni tí ì bá ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá kẹwò pé ọwọ́ àwọn kan wà nú ẹ̀ ọwọ́ àwọn alágbára ilẹ̀ Yorùbá kan wà nú ẹ̀ bẹ́ẹ̀ ni òtútù sọ lẹ́nu bí ìkọ̀kọ̀ bá ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá ẹ wò pé ọwọ́ àwọn alágbára ilẹ̀ Yorùbá kan wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni so mo tún ṣe léè níwọ̀nba ẹ bá mi pe ẹ jẹ́ ó délé kó dóko ẹ jẹ́ kí gbogbo àwọn tó yẹ kó gbọ́ ẹ jẹ́ kí wọ́n rí i àbẹ̀rù ẹnìkan ọba tó wà lókè yìí ẹni tí ò bá pa ẹnìkan ò lè pa bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ́hun ò bá pa ẹnìkan ò lè pa o èèyàn bá léèyàn léèyàn léèyàn tó bá lé títí tó bá bá wàá filẹ̀ ni àá wàá ni ó bẹ́tà ó dúró sórí ọwọ́ tiẹ̀ kó fúwálẹ̀ sórí ọwọ́ tiwa ó jẹ́ ànísìmí so ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi comment jẹ́ kí wọ́n mọ̀ wípé nítorí kí ilẹ̀ Yorùbá kó má bàa di kó má bàa dogun kó má bàa dọ̀tẹ̀ la ṣe ń pariwo síta la ṣe ń sọ̀rọ̀ báyìí so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o mo mọ̀ lóore o bẹ̀ ṣe ń bá mi láìkẹ̀ tẹ́ ń lọ́ọ̀fù ẹ̀ tẹ́ ń bá mi comment. agbà lọ́wọ́ Ọlọ́run ilẹ̀ Yorùbá kò ní dogun mọ́ wa lọ́wọ́ o kò mọ́ wa lọ́wọ́ o nǹkan ò ní ṣe olórí wa Ìbà Gani Adams gbogbo ìmọ̀ta ò ní jọlé wọn lórí gbogbo èròǹgbà àwọn ẹni bí kò ní ṣẹlé wọn lórí gbogbo ẹni tó bá lóun máa gbógun ti Ìbà Gani Adams àwọn alálẹ̀ Yorùbá wọn dojú onítọ̀ǹbolẹ̀ láìpẹ́ láì jìnnà ààrẹ má mi kàn ọlọ́run bẹ lẹ́yìn yín o àwọn alálẹ̀ ń bẹ lẹ́yìn yín ẹ má mi kàn àti gbọ́ àti rí àti mọ̀ wọ́n rò pé bóyá báwọn ṣe ń lù wọ́n rò pé bóyá ò ní gbọ́ a máa gbọ́ owó mọ́ ṣe ń plan àti gbọ́ ẹ má mi kàn kò sí kankan tó máa ṣẹlẹ̀ kò sí kankan tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kò sí tó máa ṣẹlẹ̀ ẹ lọ fọkàn yín balẹ̀ ẹ̀yin lẹ máa borí wọn bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ máa borí wọn o ẹ̀yin lẹ máa jẹ̀rí ọ̀tá o ògbẹ́ni tó bá ti dúró lọ́ta níwájú yín àwọn ogun ọ̀run wọ́n máa wọ́n máa wọ́n máa wọ́n máa wọ́n wọn lulẹ̀ níwájú yín báyìí ni àdàbí tí ò bá ń ṣe pé kí ilé ayé kó ṣe gbé fún gbogbo wa lẹ̀ ń dùn àdàbí kí ò bá ń ṣe pé kí ilẹ̀ Yorùbá ó dára lẹ̀ ń sọ ògbẹ́ni tó bá ti dúró gẹ́gẹ́ bí ọ̀tá níwájú yín ogun ọ̀run á tì wọ́n ṣubú níwájú yín ni bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá lóun máa tọwọ́ bọ OPC òun máa dàrú òun máa tọwọ́ bọ OPU e, òun máa dàrú òun máa tọwọ́ bọ Yorùbá one voice òun máa dàrú atẹ́gùn búburú afẹ́ lonítọ̀hún onítọ̀hún adarọ̀ sílé bẹ́ẹ̀ ni àwọn tó ní ilé ayé wọn kọlù onítọ̀hún adarọ̀ sílé bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn á ṣe àwọn tó ní ilé ayé lágbára àjọkẹ́ ayé lágbára àṣàkẹ́ ọ̀run ẹni tó bá lóun máa àwọn ogun ọ̀run abàjà àwọn alálẹ̀ yorùbá dojú ìjà kọ ilẹ̀ yorùbá lálàáfíà ilẹ̀ yorùbá gbòmìnira láìpẹ́ láì jìnà bó ṣe máa rí nìyẹn o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ̀ ń bá mi dá lọ́ọ̀fù àti láìkì bóyá orí mi ń wú ni agbá lọ́wọ́ ọlọ́run kan ní ṣe gbogbo yín inú yín á dùn ayọ̀ yín á kún ilẹ̀ yorùbá kò ní gbóná òdì mọ́ wa agbá lọ́wọ́ ọlọ́run kò gbẹ́ni tó bá lòun máa kógun jalè yorùbá láìpẹ́ láì jìnà ilẹ̀ á lanu wọn mì àlàáfíà àjọba ńlẹ̀ Yorùbá o ẹ ṣé mo dúpẹ́ o kí n tó máa lọ ẹ jẹ́ kí n kọrin àkọjáde mi mo ti fi nọ́mbà sílẹ̀ lánàá WhatsApp nọ́mbà àti èyí tẹ́ direct so kò change the same number náà ṣe ni anybody tó bá fẹ́ pè mí kó ló kó bá wo program àná a rí nọ́mbà yẹn bẹ́ẹ̀ kó pè mí lórí ẹ̀ ẹ ṣé púpọ̀. do peão tún máa pàdé láìpẹ́ láì jìnnà bàbá ṣe ń rí la ṣe máa máa sọ bàbá ṣe ń gbọ́ tó bá ti ń gbé ìgbésẹ̀ kan tá a bá ti gbọ́ à tún wá sí àgbáyé àwa sọ fún gbogbo àgbáyé gbogbo àgbáyé lè mọ̀ kẹ́ ẹ lè mọ̀ pé báwa kan ṣe ń fẹ́ kílẹ̀ Yorùbá lálàáfíà làwọn kan fọ́nà àti dalẹ̀ Yorùbá rú so tàlú oní oní olójú òní lajú ẹlẹ́kìtà lùbọ́ kó wọ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ gbogbo wa ni kì í ṣe tẹnìkan ilẹ̀ ti gbogbo wa ni ẹ̀tọ́ gbogbo wa ni káwa bí àlàáfíà ṣe máa jọba ń bẹ̀ tí èèyàn kan bá dàgbà tí ò bá mọ nǹkan tó yẹ kó ṣe tó bá rí àkíyèsí táwọn tí ò tó bá pè ṣàkíyèsí pé báyìí lọ rí ẹ báyìí lọ̀nà báyìí lọ̀nà tó bá ti kọ̀ tó bá lóun ò gbọ́ ẹ̀tẹ́ ló ń bọ̀ wá bá so èyí tá a sọ yìí àbí pé wọ́n ṣàkíyèsí ni àdéhùn ni wọn kọ́ máa lọ gbé gbèsè kan náà máa rò pé bóyá a ò rí kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ ni àjọ nílẹ̀ yorùbá ni ẹnìkan òdẹ̀ lè lé wa lé kúrò nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni ẹni e, e, e, kò sẹ́nìkan tó máa lé ẹnìkan kúrò nílẹ̀ yorùbá gbogbo àjọ máa ṣe ilẹ̀ yorùbá yìí ó jọ máa da lójú ẹ̀mí wa ni bó ṣe rí nìyẹn ẹ ṣe púpọ̀ mo dúpẹ́ ó dìgbà kan náà.